وكما حث النبي صلى الله عليه وسلم وحض على ذلك في أحاديثه الصحيحة واعلموا عباد الله أن تقوى الله سبحانه وتعالى هو رأس الأمر كله واعلموا عباد الله أن لإتيان الكهان والعرافين أن لإتيانهم مفاسد كثيرة قد بينا شيئا من هذه المفاسد في الخطبة الماضية واعلموا عباد الله أن هذه المفاسد منها ما تمس بالعقيدة ومنها ما تمس بالعبادات وبالمعاملات وغيرها من العلاقات واعلموا عباد الله أن الله سبحانه وتعالى لا يحرم شيئا إلا لحكمة كما أنه لا يحرم شيئا إلا أبدلنا بما هو خير من ذلك وما هو بديل وما هو بديل اتيان العراف قد بين النبي صلى الله عليه وسلم لنا بديلا لاتيان العراف كما ثبت عن النبي صلى الله عليه وسلم في صحيح البخاري وغيره من حديث جابر بن عبد الله رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يعلمهم الاستخارة في, في الأمر كله كان يعلمهم الاستخارة في الأمر كله وكان النبي صلى الله كما كما يعلمهم الصورة من القرآن وكان النبي صلى الله عليه وسلم يقول إذا أما بالأمر فليصلي ركعتين من غير الفريضة فليقول اللهم إني أستغيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ودنياي ومعا في ديني ومعاشي وعاقبة أمري أو قال وعاجل أمري أو عاجله فاقدره لي وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري أو قال وآجل أمري وآجله فاصرفه عني فاصرفني عنه ثم اقدر, واقدر, واقدر لي خيرا حيث كان ثم أردني به وهذا نص من نصوص آه، آه، حديث الاستخارة عن النبي صلى الله عليه وسلم الذي ثبت عن الصحابة رضوان الله عليهم أن النبي صلى الله عليه وسلم كان يعلمهم هذا يعلمهم كيفية الاستخارة في الأمر كله إذا كان أمامهم إذا كان أمامهم أمران لا يعرفون وجه الصحابي منهما يلجؤون إلى الاستخارة ولا ولا يذهبون إلى العرافين والكهان لأن اتيانهم كما ثبت عن النبي صلى الله عليه وسلم إما حرام وإما كفر بالله سبحانه وتعالى أدوكم الله سبحانه وتعالى أترى كافك فما النبي محمد صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى عليكم يا جنجتاره kí ọba mú bá wọn sọ̀hábà rẹ̀ ọba mú bá wọn tí wọ́n tẹ̀lá wọn sọ̀hábà àti gbogbo àwọn tó wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam tí tí ó fi di ọjọ́ ọgbẹ̀dẹ̀ alkiyama ẹ̀yẹ rúsí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí a ṣe máa ń sàsọ́lẹ̀ fúnra wa ní gbogbo ọgbà ike gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni lọ lè máa ipé ìlànà tó lóore téèyàn máa ń tẹ̀lé téèyàn orí orí láyé tó bá díjọ́ gbídà kìyàmà téèyàn tún ní pàdánù òun náà ni ìlànà nabi sallallahu alaihi wasallam ẹ̀sìn tá nẹ́bí sallallahu alaihi wasallam tá nẹ́bí ò pàwálá ṣẹ́ rẹ̀ ẹ̀sìn tá àbálọ́wà nẹ́bí tá àbálọ́wà àwọn sàábí ànẹ́bí egbò eré kàbáyìí òun náà ni wọ́n ń pè ní àdádálẹ̀ ìwà máa fi rú nǹkan báyìí tàdá ma fi sẹ́sìn anù ni anù tá sí ríhun kò Allah subhanahu wa ta'ala ni ẹ̀rú Allah subhanahu wa ta'ala ẹjá bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká kọnú rẹ̀ ẹ jẹ́ ká páyà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà nínú alukur'an ipé ká bẹ̀rù rẹ̀ nípa apá àti bíbẹ̀rù kèése ìbẹ̀rù kárìmí kèése ìbẹ̀rù ẹ̀tàn kèése ìbẹ̀rù káwọn yóò bá mọ̀ ipé ah, olùbẹ̀rù ọlọ́run lélẹ́yìí kẹ́yìn ó bẹ̀rù rẹ̀ nítorí alaihi wasallam bóun náà ṣe máa pa tí ń ṣe wá lójú kòkòrò níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn hadith annabi sallallahu alaihi wasallam tánàbí ma fi ṣe wá lójú kòkòrò ipé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká wá lọ Allah subhanahu wa ta'ala yìí òun náà ni àkórí alámọ̀rin dáwá sí láyé nítorí pé bẹ̀rù Allah subhanahu wa ta'ala òun ni ìdúó níbi tọ́nà ọba àlekẹ́ ọlá ní ká dúó sí ìmá ṣe nǹkan tó pa aláṣẹ ká ṣe ìjìnà sí àwọn nǹkan tó ní ká ni wọ́n òun náà ni bẹ̀rù Allah subhanahu wa ta'ala tó bá ti wá rí bẹ́ẹ̀ a jẹ́ pé kò sí nǹkan kan tá a wá ṣe láyé tó tayọ ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ́ òsìn ọlọ́ọ̀bá alikiola a sọ fúnra wa níbi kútùbà tó kọjá nípa sábàbí kan okùnfà kan nínú àwọn nǹkan tí ń fa ìbàjẹ́ lórílẹ̀ inú àwọn nǹkan tí ma ń dá wàhálà alẹ̀ lórílẹ̀ tí è jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ kó wà lórílẹ̀ ayé tàwà yìí òun náà ni ìtìyánul arọ́f òun náà ní ká lọ lè máa bá àwọn tí máa yẹ nǹkan wò àwọn yẹ̀mí wò àwọn bá ń wò ó sódá àbí kò dáa àwọn bá ń wò ó ṣé kí n lọ àbí kí n má lọ àwọn bá ń wò ó sókún àbófà àwọn bá ń wò ó ṣé kí n ṣe àbí kí má ṣe ní eríṣiríṣi àwọn táwọn èèyàn máa ń lọ lè bá asàlàyé fúnra pé inú àwọn nǹkan tí máa ń fa ìbàjẹ́ lórílẹ̀ ni tí è jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ó wà lórílẹ̀ tí è jẹ́ kí ìdùnnú kágbọ́ra ẹni yé kájọ máa gbé pẹ̀lú ayọ̀ àtàláfíà tí è jẹ́ kó ṣẹlẹ̀ lórílẹ̀ òun náà ni ìmá lọ bá ogoro àwọn tàà sọ yìí bẹ́yà ìtí ń fi ìpẹ́ wo tí ẹni àbí ìtí ń fi ìtẹ̀sùbá wo tí ẹni àbí ìtí ń fi gíláàsì wo ni àbí ìtí ń fomi wo ni àbí ìtí ń fasọ́ wo ni àbí ìtí kílùmùnà kan rọjú sókè sánmà báyìí tí ó máa sọ nǹkan tí ń ṣẹlẹ̀ fún gbogbo ọ̀nà tí ti ń sọ fún yín pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ àbí nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí òun ni kẹ́ẹ̀ ṣe tí bá ti ń sọ fún yín bẹ́ẹ̀ ká lọ lè mọ̀ pé gbogbo sallallahu alaihi wasallam lànábì kọ̀ fún wa pé ká má lọ lè sallallahu alaihi wasallam anábi sálàyé wọn fún wa ipé aláburú ni wọ́n anábi sálàyé fún wọn fún wa ipé kò sí òdodo kan lẹ́nu wọn ọ̀rọ̀ táwọn àlìjànú tánbà lọ lè jí gbọ́ nígbàtí àwọn màláíkà bá ń sọ̀rọ̀ nípa tọ́lọ̀wọ̀ bá àlékẹ́ ọlá ní yóò ṣẹlẹ̀ táwọn màláíkà bá ń sọ fúnra wọn ọ̀rọ̀ táwọn àlìjẹ̀nú bá jí gbọ́ yìí òun náà ni wọ́n wà lọ lè gbé fún kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn lórílẹ̀ láwọn tí ń yẹ nǹkan wò yìí òdodo kan tamáwárí gbọ́ wọ́n wá fi ọgọ́rùn-ún irọ́ anábi sallallahu alaihi wasallam anábi ni wó fi ọgọ́rùn-ún rọ́ òun náà ni wó fi kún tamáwá fi ọgọ́rùn táwọn èèyàn bá ti gbọ́ lẹ́nu wọn rí kò wá ní múlà ká ìwọn lọ sí ibi ọgọ́rùn-ún rọ́ mi tamáfi àwọn tí máa ń lọlẹ̀ yẹ̀ wọ́n wó tán máa ń lọbẹ̀ àbáwọn tán bá ti lọ rí yóò ti máa ń ṣẹlẹ̀ dáadáa tí wọ́n sọ fún ọ pé á ń ta wòye o nǹkan tá ṣe sí ní tí ó fi ya bùkátà rẹ̀ tẹ́bá tún wá ṣe nǹkan tán nǹkan ò tún wá ní rí bẹ́ẹ̀ ẹ̀tún wá padà lọlẹ̀ bá wọn yóò wá ah, ah, ni tó bá tún tẹ́lé yun tí ó tún yóò ní a ah, ọ̀dá tó wá ṣẹlẹ̀ ní pé ẹnìkan tún bẹ nínú àwọn tó tún jẹ́ àtíwájú fóun náà níbi à ń yẹ nǹkan wòyí ìtùnwà mú ìdọ́dọ̀ wọn bí ó sì wá mọ́ pàṣìyàn káàkiri láàrin ara wọn nu tí ó ma wá sí kíní tí ó ma dá àlámàrí ẹ̀rú aburú tí wọ́n bẹ̀ ń bí kíní yìí kìí sí aburú ẹ̀sìn nìkan ẹ̀yìn aburú kó ba ẹ̀sìn jẹ́ ìbẹ̀ẹ̀bẹ̀ aburú kó dá àlámàrí kó dá àárín lọ́kọláyarú ìbẹ̀ẹ̀bẹ̀ aburú kó dá àárín ọ̀rẹ́

ẹwà ọla ọba tó dá wa ọba tó fẹ́ràn wa ọba tó lè pé dáadáa òun náà ní ma ń fẹ́ fún wa kò ní ṣe kíní kan léèwọ̀ fún wa àyàfi kó mú nǹkan kan míì wá tí ó fi jàrọ rẹ̀ fún wa kò ní pé nǹkan léèwọ̀ fún wa pé ẹmọ́ débẹ̀ àyàfi kó jẹ́ pé àǹfààní tiwa náà ní bí kò ní pé kan fún wa léèwọ̀ pé débẹ̀ àyàfi kó jẹ́ pé ibi ìdébẹ̀ wa aburú yóò máa fà fún wa ó pọ̀ pọ̀ nínú Islam ní ọlọ́ọ̀bá alékiọlá ó ṣe òwò ṣíṣe ó se lẹ́tọ̀ fún wa ká máa tà ká máa rà ọ̀hárọ̀ mọ̀ ríbá ó wá ṣe owó èlé ó ṣe léwọ̀ fún wa tàbáwò ọlọ́ọ̀bá alékiọlá sọ tí léwọ̀ fún wa ó ṣe àwọn nǹkan mímú míì tó dá ó ṣe lẹ́tọ̀ fún wa tó bá ṣe kíníkan léwọ̀ fún wa ó ṣe zìnà léwọ̀ fún wa ó ṣe káfẹ́ra wa nífẹ̀ẹ́ ti ṣẹ̀ríà Islam nífẹ̀ẹ́ tọmọlúàbí ó ṣe lẹ́tọ̀ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ibi ká máa lọ lè bá àwọn yẹ̀mí wòyí ọlọ́ọ̀bá alékiọlá tó ṣe léwọ̀ fún wa ó ti ṣe àrọ̀ fún wa anábi sallallahu alaihi wasallam anábi sọ nínú hadithi ìdó wà nínú sahih bukhari àtàwọn náà àwọn tíra mi nínú tíra àwọn hadith anábi sallallahu alaihi wasallam inú hadithu jabir bin abdullah ó ní kánà nabi sallallahu alaihi wasallam yu'allimuna al-istikharata fi kulli fi kulli amrin ó ní anábi sallallahu alaihi wasallam aw fil amri kulli ó ní anábi sallallahu alaihi wasallam anábi a máa kọ́ àwọn al-istikhara kí ni wọ́n pè ní al-istikhara ay talabu al-khayra aw talabu al-khiyara èyí kíyàn ma wá oore àbí kíyàn ma wá ẹ̀sà èyí láàrin nǹkan méjì anábi kọ́ àwọn bẹ́yàn tí ma ń ṣe ní gbogbo alámàrí tí ẹ ma fẹ́ ṣe ẹwà ní istikhara tánábi kọ́ àwọn sọ̀hábà yìí anábi kọ́ wọn látòkè délẹ̀ bẹ́yàn tí ma ń ṣe ní istikhara tánábi sallallahu alaihi wasallam tó àbí tí nǹkan bá ti ń ṣe tí ń ṣe àbí kí má ṣe lẹ́mì mi oná lẹ́yìn tí ma ń ṣe istikhara istikhara tá Nabi sallallahu alaihi wasallam tó kwáwọn sahaba yìí kèése istikhara tí ẹ ma ń ṣe níbi nǹkan tá a mọ̀ pé ọ̀nà yà ní léwà lórí àìsẹ istikhara bí nǹkan ọ̀nà yà ẹjẹ́ ìsẹ istikhara jí lọ jímọ̀ àbí kí má lọ ẹjẹ́ ìsẹ istikhara kí n kírun alásáì lónìí àbí kí má kí ẹjẹ́ ìsẹ istikhara mo fẹ́ ti sàárà fún yà abẹ́nìkan wá bọ́ nísìn <clears throat> ó ní pé ìyá ń jẹun ó lè fi ń paun ó wá ní ń bọ̀ náà jẹ lọ sí ìsìkára lẹ́kí fún ọlọ́wọ́ àbíkí mọ́ fún ọ eléyìn kọ́lá ọmọ sí ìsìkára sí níbi àwọn nǹkan ìgbésẹ̀ tá fẹ́ gbé nínú ìgbésẹ̀ ayé wa tàbá wá ń pé sí Allah subhanahu wa ta'ala kí ọlọ́wọ́ bá lè kí ọlá kó yíyàn fún wa èyí tí Eh, eh, Jábìr ibn Abdullah ó ní ànábì sallallahu alaihi wasallam ó ní ànábì a máa kọ́ àwọn ka surati min al-Qur'an gẹ́gẹ́ bí ìgbà tánàbí ń kọ́ àwọn ní súra kan nínú al ìgbà tí yẹn bá mú súra kan pé ọya kẹma ẹ̀sì ma wọn sábí ànábì ridwanullahi alaihim wọ́n ní bá wọn sí ma kọ́ al lọ́dọ̀ ànábì sallallahu alaihi àwọn ma káyà mẹ́wàá mẹ́wàá ni táwọn bá káyà mẹ́wàá yìí àwọn ka ìtumọ̀ rẹ̀ táwọn bá ka ìtumọ̀ rẹ̀ àwọn ó sì ma lò àwọn ìpé orígbà táwọn bá ṣe gbogbo àwọn nǹkan ìtẹ́kàwọn tó tún wá gbà mí àwọn sàábé èké ní kíni wọ́n èké ní fàṣúkú wọ́n èké ní wọ́n dọ̀rùkú pé ẹzá ma kálọ́ ẹmà kálọ́ báhùn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wa máa kọ́ wọn ní istikhara ó ní anábí sallallahu ma nǹkan tẹ́ ṣe nínú méjèèjì anábí ní falyusalli rak'atayn min ghayri al-fariida anábí ní kẹ́yìn ó kírun rákà méjì istikhara nu anábí ní kírun rákà méjì min gairil farida yàtọ̀ sí ìrun ọ̀ranyàn ẹwọ̀n kàbá àwọn yàtọ̀ sí ìrun ọ̀ranyàn nítorí pé nínú àwọn àrùn táà máa kí ìrun ọ̀ranyàn táà máa kí láka méjì ń bẹnu wa salatu subhi lápẹjúwe ọ̀ranyàn ni láka méjì ni a gbọ́dọ̀ fi ṣe istikhara ẹlẹ́ẹ̀kejì salatul jumu'a ìrun jumu'a táà ń kí láka méjì ni ìran ọ̀ranyàn anábi ní eh, mingeri alfarido yàtọ̀ sí kíni yàtọ̀ sí wọn ọ̀ranyàn ó túnmọ̀ pé tàbá fẹ́ kí a lè kí náfílà bóyá kí rákà tẹ́ nìlú fàjìrí o lè fi ṣe istikhara bóyá kí náfílà rákà méjì síwájú kó tó kírun zuhur àbílẹ̀gbà tó kí zuhur ìtàn àbígbà tó kí ìṣá ìtàn abóòtí ẹ̀yàn náfílà rákà méjì lásìkò mí anábi sallallahu alaihi wasallam ó ní irú eléyìí òun náà ní kéyàn ó ṣe kíni òun náà ní kéyàn ó fi ṣe istikhara anábi sallallahu alaihi wasallam anábi kọ́ àwọn sọ̀hábà léléyìí láti lè bá fi kọ́ wọlẹ́kọ́ ipé ìtẹ́yìn ò bá nímọ̀ nípa rẹ̀ ìta fẹ́ ṣe táà mọ̀ bóyá orí ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni àbídàkejì ní bẹ́ẹ̀bẹ́ẹ̀ ipé Allah subhanahu wa ta'ala oníkàlù nímọ̀ nípa rẹ̀ anábi ní tó bá ti wá yan náfílà ìtàn anábi ní ẹ̀sà lọ́wọ́ rẹ̀ mo fẹ́ kó tẹ̀sà fún mi mo fẹ́ kó yàn fún mi bẹ̀ẹ́ ilimi e pẹ̀lú ma rẹ tó ma pẹ̀lú pé wọ́n ló nímọ̀ nípa owó nǹkan tí mo fẹ́ ṣe yìí in nímọ̀ nípa rẹ̀ o ni mo fẹ́ kó jẹ́ pé wà Allah subhanahu wa ta'ala kó yàn fún mi inú tí mo fẹ́ ṣe yìí wa taqdiruka وأستقدرك بقدرتك فإنك تعلم ولا أعلم nítorí pé Allah subhanahu wa ta'ala ìwọ ni ìwọ ló ní mímọ̀ wala a'lam èmi ò ní mímọ̀ ẹwọ̀n kaba hùn fa innaka ta'lam wala a'lam ẹ̀rì pé bí istikhara hùn ẹni tó bá gbọ́ istikhara yé dáadáa kò tí ẹ̀ ní lọlé bẹ́nìkan وأسألك من فضلك العظيم إن بيري لوروري إلى الله سبحانه وتعالى من فضلك العظيم نين ولا ري ولا ري تتوبي أو كمتا إن بيري كو كو سيوري كو كو kó tẹ̀sà fún mi in bèèrè kó fún mi lágbára láti ṣe nǹkan tí mo fẹ́ ṣe in wọ́n bèèrè ọlá inú àwọn ọlá rẹ̀ tó tóbi nítorí pé wọ́n lo nímọ̀ wala a'lam فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم ìwọ́lò lágbára èmi ò lágbára وتعلم ولا أعلم ìwọ́lò ní mímọ̀ nípa tí mo fẹ́ ṣe yìí èmi ò nímọ̀ nípa rẹ̀ وأنت علام الغيوب ìwọ ni ọba tó ní mímọ̀ nípa gbogbo tó pamọ́ pátápátá ẹwọ̀n a fi ṣe kí ni gbogbo ohun táwí nísìn a fi ṣe kí ni a fi yin Allah subhanahu anábi eh, ni ó ma wá sọ pé allahumma in kunta ta'lam anna hadha al-amra khairun li fi dini wa duniyaya ila allah subhanahu wa ta'ala in kunta ta'lam àwọn ni ma sọ pé in kunta ta'lam tó bá ma eh, wọ́n ni túnmọ̀ náà ni pé anta ta'lam innaka ta'lam ila allah subhanahu wa ta'ala ìwọ ló ma eh, allahumma in kunta ta'lam anna hadha al-amra khairun li fi dini wa duniyaya ila allah subhanahu wa ta'ala umma tó bá jẹ́ pé àlámàdí tí mo fẹ́ kẹsẹ̀ bọnú rẹ̀ yìí yóò lóore fún mi nínú ẹ̀sìn mi yóò lóore fún mi ní fi wọ́dún ní inú ìgbésí ayé mi inú ríwáyà mi wà máa ṣí nínú ìṣẹ̀mí mi jíjẹ mímu mi yóò lóore fún mi wà á kì bá ta amùrí àti àlámàrí mi àtọjọ́ ọ̀la mi ẹwùgbẹ̀ náà gbogbo tá a máa wá káàkiri náà ṣe kì ní yóò dà bí kò ní dá ogbò tí wọ́n máa ń sọ fún wọn lánú ipé tó bá ti fẹ́ tí ànábì sallallahu alaihi wasallam ti kọ́ wa ipé ọ ma sọ ipé tó ẹ pé nǹkan yóò lóore fún mi ẹ́n níbi kíni nínú ẹ̀sìn mi kò ní bẹ̀sìn mi jẹ́ ẹ́n kò ní ba ìgbésí ayé mi jẹ́ kò ní ba ọjọ́ ọ̀la mi jẹ́ ẹ́n Allah subhanahu wa ta'ala faqdirhu li mọ́sá ṣe kíni mọ́sá ṣe nǹkan yẹn ní rọrùn fún mi mọ́sá jẹ́ kí nǹkan yìí kí n lágbára أن هذا الأمر شر لي في ديني ودنياي طيب الله سبحانه وتعالى بوامه ìpé ìtí mo fẹ́ ṣe yìí o tó bá jẹ́ pé aburú ní bẹ̀ẹ̀bẹ̀ fún mi aburú ní bẹ̀ẹ̀bẹ̀ fún mi inú ẹ̀sìn mi bẹ́ẹ̀ tí n bá gbégbèsẹ̀ tí mo fẹ́ gbé yìí nìsín yóò dẹ̀sìn mi rú ni ẹni tó wáyé pé tí n bá gbégbèsẹ̀ tí mo fẹ́ gbé yìí nìsín yóò sọ mí di kèfèrí ni àbí yóò mọ̀ wá mú mi yóò di wa ma'ashi àbí nínú ìsẹ̀mí mi inú ìtọ́wáyé pé tí n bá gbégbèsẹ̀ yìí ni mi fún pinpin yóò múlẹ̀ ayé mọ́ rọrùn fún mi wà á kí bá ti amù yìí tó ẹgbẹ́ tí máa gbẹ̀gbẹ̀ yìí ni alámọ̀rí mi ò ní dáa àti bọ̀tán mi ò ní dá bẹ́ọjọ́ ọlá mi ò ní dá bẹ́ọjọ́ wájú ò ní dá ní gbogbo eríṣìíríṣìí táwọn èèyàn máa ń fẹ́lẹ̀ olè yẹ̀wò gbogbo ẹ̀nà ló wà ní àdúwà yìí ẹni tó bá wá rí bẹ́ẹ̀ fọ̀sírífò àní

ẹni tó bá gbé wọ jìnà sí tí ó gbé nǹkan ò jìnà sí ọ tí wọ́n kó mẹ́ tó náà tún lé ọlọ pé àwọn ah, sàtẹ̀lé ọlọ ni ẹ̀rí pé wàhálà ní gbogbo ẹ láti tọrọ papọ̀ ní àdúrà ìpé gbé mi jìnà sí nǹkan kò sí kíni kò sì gbé èmi náà jìnà sí kọkù dórí Allah subhanahu wa ta'ala wà bá ń sí kíni wà bá ń pè gbogbo nǹkan míì tó dáa wà ń yan nǹkan míì tó dáa ju eléyìí lọ wá jẹ́ kí yọnu sí nǹkan nítorí pé nǹkan míì tó jẹ́ pé kíni èyàn máa bèèrè lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé ìfẹ́ nǹkan báyìí ìfẹ́ nǹkan báyìí ìfẹ́ nǹkan báyìí aburú nísìn bẹ́ẹ̀ fún yàn èyí tẹ́yàn bá wá tọrọ tẹ́yàn ṣe istikhara èyí tọ́lọ̀ ọba àlékẹ́ ọlá tí ò bá gbé nǹkan jìnà síyàn kó gbé wọn náà jìnà sí kí méjì ó tẹ̀lẹ̀ lápapọ̀ bí nǹkan tí ń wú ọlọ́kàn ọkàn yóò máa lọ́bẹ̀ ọkàn yóò máa fẹ́ sí nǹkan yẹn pé yóò mìíràn ló fẹ́ fẹ́ ni ọkàn yóò máa wò gáà ah, kí àìsí ara ìdíjẹ́ wá mi àwọn ah, ọmọ ìdíjẹ́ wá dájú báyìí lọ ẹ̀yẹ gbogbo àwọn nǹkan báyìí àmọ́tọ́nà ọba àríkẹ́ lọ́ba ti gbàdúrà rẹ̀ níbi istikhara yóò gbé ọmọ jìnà ni yóò gbé jìnà sí ọ yóò gbé wọn náà jìnà sí ẹ̀yẹ Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́yìn ìgbà yẹn kí wá sọ kíni kó wá sọ hajata pẹ̀lú yẹ́ ẹ̀rì pé inú àdúrà ta ti ṣe ìnísìn inú àdúrà ta kà fún wa ìnísìn ẹ̀rì pé à ń dákọ à ń rí fáàsí nǹkan yẹn nǹkan yẹn tó wà nù ọkàn rẹ̀ ó ti máa ń tó torí ẹ̀sẹ̀ ìsìkára lẹ́yìn ìgbà yóò tún wá sọ ó tún wá sọ lẹ́yìn ìgbà so eléyìí òun ni àdúrà ìsìkára tánàbí sallallahu alaihi wasallam tánàbí máa kọ́ àwọn sàhábà rẹ̀ a

الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أهل الله ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله فاعلموا أن الله سبحانه وتعالى قد أبدل لنا بما هو خير من إتيان العراف وذلك آه، صلاة الاستخارة التي كان النبي صلى الله عليه وسلم يعلم أصحابه كما يعلمهم الصورة من القرآن وعلموا عباد الله أن المبتدعين والفساق والدجالين وآل الباطل ابتدعوا آه، بدعة أخرى في آه، الاستخارة التي قد بينها النبي صلى الله عليه وسلم لنا بيانا شافيا وترى منهم من يقول إذا صليت صلاة الاستخارة ونمت إذا رأيت ثوبا أبيضا فاعلم أن ذلك الأمر خير فامضي في ذلك في ذلك الأمر وإذا رأيت ثوبا أسودا أو أحمرا فاعلم أن ذلك الأمر آه، شر وفترك ذلك الأمر وهذا لم يرد عن النبي صلى الله عليه وسلم وترى أيضا آه، من الدجالين من يجلس في بيته ويقول سأساعدك على صلاة الاستخارة إذا أردت شيئا تأتي إلي وتوتيني المال ثم أصلي لك صلاة الاستخارة وبعد ذلك ترجع إليه ويخبرك بما رأى في صلاة استخارته وهذا أيضا من الدجلة لم يرد عن النبي صلى الله عليه وسلم شيء من ذلك أدوك الله سبحانه وتعالى أتركاتك فما شواجه النبي صلى الله عليه وسلم alékùn kí Allah subhanahu wa ta'ala kí olúwọ́bá kọba mú bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó wà lórí ànàbí sallallahu alaihi wasallam ẹ̀yọ́ tí Allah subhanahu wa ta'ala ti ajẹ́kálọ̀ lè máa ife ànàbí sallallahu alaihi wasallam ta látara ìfẹ́ tó ní síwá òun náà ni tó bá kọ kíníkan fún wa ó kọ fún wa nítorí aburú nítorí ewu ńláńlá tí ń ni tó bá sì ní á ṣe nǹkan ẹ̀ oníká ṣe nítorí kó rí oore tí ń bẹ̀ẹ̀bẹ̀ ni òun náà lọ́lọ́wọ́ bá àríkẹ́ ọláròyìn fún wa pé bil mu'minina ra'ufun rahim aláàánú ni wá fún Ànábì sallallahu alaihi wasallam jẹ́ fún wa gbogbo tí orí bá ń bẹ́ẹ̀bẹ́ òun Ànábì sallallahu alaihi wasallam o ní ma ń sálápá ń tètè rẹ̀ ní ma ń sálátọ̀nà rẹ̀ fún alátọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ká máa lọ lè bá wọn tí yẹ ní owó tí bá yẹn alaihi wasallam lànàbí fi ní ájínà sí ó wá ní ájínà sí kò fi wálẹ̀ lásán ẹ̀yìn nígbàtọ̀ wá ní ájínà sí nísìn bó láti wá máa ṣe bó láti wá máa mọ nǹkan tó dáa yàtọ̀ sí nǹkan ṣe ìgbésẹ̀ àbí ṣe nǹkan nínú ìgbésẹ̀ ayé wa anábi sallallahu alaihi wasallam fi wálẹ̀ lásán anábi kọwa ní salatul istikhara ẹ̀wà rí salatul istikhara tá anábi kọwa yìí bó ṣe hàn tó bó ṣe kílíà tó tí ò sí èméjì ń bẹ́ẹ̀ bẹ́yẹ̀ ó ṣe ṣe látòkèdélẹ̀ àwárí àwọn aláburú yìí àwọn tó jẹ́ pé àwọn náà wọ́n bẹ́ndì yẹpẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn àwọn tí ń fi ìpẹ́ ṣeré tẹ́lẹ̀ àwọn tí ń bẹ́ndì à ń fi owó tẹ̀sùbá àwọn tí ń bẹ́ndì à ń dágbígbá ìgbàtán wá ti rí pé ah, àdábì ti ṣe gíní àdábì ti kó wa ń gbálé níbi ká mọ̀ iye nǹkan wò wọ́n tún wá padà lọ síbi ìsìkára níbi ó dá àbà yí ṣe ìsì ara fọ́dá ẹlòmí ó láwọ́ bà yí ṣe lísì ara kò tún máa pè gan tí ó láwọ́ bà yí ṣe lísì ara lérí rẹ̀ ẹ́n tó wá lówó bà yí ṣe ìsì kọ́rọ̀ yìí yóò wá ní nígbàtà bá ti bá ṣe tán tó bá ti lálàá tó bá ti rí aṣọ funfun àbí tó rí nǹkan funfun lọ lè mọ̀ pé nǹkan ti dáanu máa bá ń so àmọ́ wá lásọ pupa ní àbúrásọ dúdú mọ̀ pé nǹkan yẹn aburú láńlá ní bẹ́ẹ̀ kò jìnà sí wọ́n láwọ́ bọ́ ìsì kọ́rọ̀ so eléyìí istikhara tó wá látọ̀dọ̀ anábi sallallahu alaihi wasallam ní gbogbo ọ̀nà tó gbà wá látọ̀dọ̀ sallallahu alaihi wasallam anábi ò fi kankan kọ́ wa nínú gbogbo àwọn eléyìí anábi ò kọ́ wa igbe ẹnìkan ni kó wá gbéra rẹ̀ jòkó kó má níṣẹ́ kó ní istikhara lè mímbà àwọn èèyàn ṣe tí a ti bá wa kó wá jẹ́ pé ìwọ gan fún rẹ nígbà tán bá wá kọ́ ní istikhara tán ẹn kọ́dà àwọn ìlú mi ń wọ́n ni lọlẹ̀ ṣe istikhara ẹ kàn mú orúkọ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ wá lọlẹ̀ okùn àdúrà àrọ́ kan fúnra yín ẹ wá lọlẹ̀ gbẹ́gbẹ́nu pé kó máa ṣe ní tó bá lásọ funfun kó mọ̀ pé nǹkan ó dáa ni ẹ dákun ọ̀nà wo ni ṣètánì ò ní gbà wọlé sẹ́ni ẹlẹ́ni la ẹ́ nígbà tó bá di pé nǹkan bá dáa ṣètánì àwáyọjú sí afásọ pupa hàn ó sì kó alaihi wasallam anábì tó fún wa tó kọ́ alaihi wasallam ó fún kò fi nǹkan kan pamọ́ fún wa inú ewu inú aburú láńlá táwọn yìí wọn mọ̀ páwọn gbéra kọ́ àwọn lọ́rùn òun náà ni pé ajẹ́kọ́ tún máa ń parẹ̀ jù ànábì sallallahu alaihi wasallam lọ́rùn ìwọ tó mọ̀ tí ń jẹ́ sí kààrà tẹ́lẹ̀ tó mọ̀ tí tánàbí wa mú wá tán tó mú wá fún wa tí wọ́n sẹ́sẹ̀ wá yọ kí ní tí tó sẹ́ wá ń sọ pé tó bá ti rásọ fún àbó rásọ dúdú kálọ̀ lè mọ̀ pé aburú ńlá lélẹ́yìí ẹ̀yìn ká mọ́ tún ṣe kí ni ká tún mọ́ gbà kan jẹ́ ah o kó kọ́ bí wọ́n ṣe máa ń ṣe istikhara ní Ànábì máa ń kọ́ àwọn sàhábà rẹ̀ iná làwọn sàhábà sọ fún wa kama yu'allimuhum surata min al-Qur'an bí ṣe máa ń kọ́ wọn ní súra ní al-Qur'an wọ́n ò ṣe kó bí ọjọ́ kó kọ́ wọn ní bí wọ́n ṣe máa ń ṣe kó ha tó bá ha kọ́lá kó lọ́sẹ̀ kan lórí ẹ̀ kọ́lá kó lọ́sẹ̀ kó bá ti ha ó ti di ti ẹnu àmọ́ òní fẹ́ sọ́lẹ̀ fún wa ẹ̀yìn tó bá ti fún wa lọ́wọ́ rẹ̀ nísìn bóò ni ó ṣe máa padà wá sọ́dọ̀ tiwọn bóò ni ó ṣe máa rí nǹkan jẹ gbogbo àwọn nǹkan ìké sọ́nà tí yẹn fi ń jẹun ẹ̀yìn ọ̀nà haram ni ọ̀nà ìjẹ owó olówó bilbatil innama ya'kuluna fi innama ya'kuluna fi butunihim naran iná ní nǹkan tẹ́yàn jẹ inú ara ẹni tẹ́yàn bá ń gba ogoro àwọ báyìí owó ká báyàn tó bá ti ṣe ẹ̀ ní tó bá yẹ pé ọkàn rẹ̀ ò tí mú nǹkan ìkankanú nǹkan méjì tuntun ṣe lẹ́ẹ̀kan sí tuntun ṣe lẹ́ẹ̀kan sí ẹlẹ́ fara rẹ̀ láì máyé gbà títí tọ́kàn rẹ̀ ó fi ṣe gíní tọ́kàn rẹ̀ ó fi mú kan pé jẹ ma bẹ́lẹ̀ ìlọ ìtọ́kàn rẹ̀ bá ti mú kó gbà pé òun náà làdúrà gbà sí kó gbà pé òun náà ló dáa kéèyàn máa ṣe ẹ̀yẹ́rú sí Allah subhanahu wa ta'ala àwọn aláburú tí wọ́n dá ogoro àwọn tó jẹ́ pé ọ̀nà ibi tí wọ́n ń gbà tí wọ́n ti ń jẹun ní ọ̀nà eríṣìíríṣìí ni wọ́n ń gbà tán fẹ́ mọ́ fi dìfẹ́ndì àbúrú yìí kọ́dà ara àwọn ẹlòmí tí wọ́n ní anábì salam wọ́n ní oná ma ń tẹ̀ ẹ̀pẹ̀ wọ́n ní ma ń yẹ nǹkan wò wọ́n lá anábì Idris láwọn fi jọ sallallahu alayhi wa sallam tá lọ́lọ́wọ́ bá lè kí ọlá rán sí ọgán ọlọ́wọ́ bá lè kí ọlá rán anábì sallallahu alayhi wa sallam sí ọ ọwá pa ìlànà anábì tí ọwá ní ìlànà anábì Idris ẹ̀yìn tó bá díjọ́ ògbédà kìyàmà ẹ̀yìn ta ló tò sí sẹ́yìn ànábì Idris ló tò sí ní àbẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹwà jẹ́ ká wò ìtànábì Idris náà wọ́n sọ iná tẹ́gbẹ́sẹ̀ wà ní hadith ànábì sallallahu alaihi wasallam nígbà táwọn kan wá bá ànábì sallallahu alaihi wasallam ipe àwọn kan bẹ wọ́n máa lọ lè bá àwọn tí ń yẹ nǹkan wò ànábì nífàlà àti wọ́n mọ́ lọ́dọ̀ wọn ti wọn ànábì ni mọ́ lọ eléyìn ti tó fún wa tí àwọn kan bẹnu wa wọ́n máa anábì eh? sallallahu alaihi wasallam wá ní káàna nabiyyun minal anbiya yakhut anábì ní anábì kan bẹnu àwọn anábì ọlọ́run tó jẹ́ pé òun náà a máa ṣe kí ni yakhut a máa tẹ yẹ̀pẹ̀ a máa la nǹkan sínú yẹ̀pẹ̀ inú hadithi anábì sallallahu alaihi wasallam anábì ò sọ fún wa pé anábì Idris ni a ma bi a ṣáàrù hadith àwọn tiri tàbí kọ́ mú wá pé anábì Idris ìmá tẹ yẹ̀pẹ̀ anábì sọ fún wa pé anábì kan inú àwọn anábì ọlọ́run ìmá ṣe kí ni ìmá tẹ̀ so àwọn ní mímọ̀ tẹ́bá lọ lè wó gbọ́ àwọn onímọ̀ pátápátá ń gbà tí wọ́n sàlàyé hadithi wọ́n ní ayẹ̀pẹ̀ eh, tẹ́ wọ́n máa ń tẹ̀ yìí eh, wọ́n ní mu'jiza inú àwọn orí ohun àríṣẹ́ mọ̀ tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá fún wọn ni kó jẹ́ pé tó wọ́n bá fẹ́ gba wá ni pé látàrí bá ṣe ń tẹ ní máa ń tẹ ìpẹ̀ sí ní sallallahu alaihi wasallam anábì wá ní wa man wafaqa khattuhu khattahu fadhak ìwọ tó bá wá ní o fẹ́ máa ṣe lóòtọ́ anábì ní ìwọ títí ẹ tó bá ti lè rí bí tànábì tí mo sọ ìgẹ́lẹ́ ẹ̀yìn ajẹ́pẹ́ wọ́n náà ṣe kíni wọ́n náà gẹ́ẹ̀tì ẹ̀bí ti ẹnu so ẹwájá bẹ́ẹ̀ wa nígbàtà sọ pé anábì anábì ọlọ́run ni a sọ pé mọ̀jíza ni tí wọ́n wá dà anábì ọlọ́run ni títí ẹ ó fi wá ṣe déédéé tiẹ̀ ẹ́n ṣé ìwọ náà so látara di eléyìí lọ́dọ̀ àwọn lárúbáwá ìmáa síbi nǹkan tó jẹ́ pé kíni tó jẹ́ pé nǹkan tí ó rọrùn anábi sallallahu subhanahu wa ta'ala ó ní wala yadkhuluna al-jannata hatta yalija al-jamalu fi sammi al-khiyat ọlọ́ọ̀bà alékẹ́ọlá ó láwọn kèfèrí tẹ́ ríhun oníwò ní wà àlìjẹ́nà àmọ́ o ìgbà kan ni wọ́n tó wà àlìjẹ́nà àyàfi àyàfi ẹwọ bẹ́yẹ̀ òṣèṣe wàhálà tó ràǹkúnmí kó gba ọ̀sọ́ ọmọ kààrẹ gan lè gbójú ọwàbẹ̀ ọkọjá ajẹ́pẹ́ ìtumọ̀ ẹ̀nà ni pé wọ́n ní sékíní wọn ò lè wọ́n ní wàlì jẹ́nà náà ni wọ́n sọ onílà náà bí n sọ wá ń pé ọmọ ni wá fàkọ̀ kátọ̀hù fadak ẹdí tí ẹ bá ti rédè tàbí hun ajẹ́pẹ́ òun náà sékíní òun náà rí sẹ́nu tó tí wọ́n wá já náà bí ní títí ó fi ṣe dédé rẹ̀ ẹ́n tó fi wá sọ pé wọ́n náà ti kọjá tánàbí sallallahu alaihi wasallam wá dé tánàbí wá ní ẹmọ́ sí kíni tánàbí ní ẹmọ́ ṣe èwo láàmù títà anábì sallallahu alaihi wasallam òun náà láàmù nítorí pé ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam òun náà ni ẹ̀sìn ìgbẹ̀yìn òun náà lẹ̀sìn tó wá pa gbogbo àwọn ìdá àwọn tó ti kọjá lọ rẹ́ ní tí islam bá mú wá fún wa òun náà ni a máa tẹ̀lé tó bá ṣe déédéé tàwọn èyí tó ti kọjá walhamdulillah a máa tẹ̀lé tó wá jẹ́ pé tí islam mú wá fún wa a wá rí wọ́n mú wá ti ti islam láàmà tẹ̀lé àwọn ní pẹ́ta anábì kalẹ̀ ká wá tẹ̀lé àti ìtànábì tó ti kọjá lọ so látara di eléyìí ẹjíká lọ lè mọ̀ ìpé irọ́ lásán ni ó ìrújú lásán ẹ̀tàn lásán òun náà ni wọ́n mọ̀ mú wa fún wa látara pé kíní látara láti bá àfi sọ ìpẹ̀ wíwò láti bá àfi sọ dẹ̀tọ́ láti bá àfi sọ ìmá iyẹsẹ́ wò ìmá wo kí ló ṣẹlẹ̀ lọ́la láti bá àfi sọ di ẹ̀tọ́ aburú ńlá ní bẹ̀ẹ̀bẹ̀ ni òun náà láti sàlàyé fún ara wa yìí aburú nú ẹ̀sìn aburú náà lámàrí wa wọ́n kálukú wa náà wà fi anfusikum afala tubsirun wọ́n kálukú wo náà kan ara rẹ̀ wò ẹ ma ìmọ̀ iye àárín àwọn èèyàn táwọn iye míwò yìí tí wọ́n ti dàrú ìyá kan báyìí ní ń sí ọ́ bàbá kan báyìí ní ń sí ọ́ wọ́n wá ó ṣe dáadáa sí wọn látara kíni látara ń táwọn wọ̀nyí sọ fún ọ gbogbo ẹni tó bá nírú eléyìí lára kó lọ lè túbá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kó sì máa ṣe dáadáa sáwọn tí ń ṣe dáadáa sí padà so eléyìí òun lọ́lọ́wọ́ bá lékẹ́ ló fi gbà tútù bá rẹ̀ tó bá tún kù nínú ẹ̀mí rẹ̀ ipé ah, ẹni yìí náà ni wọ́n ní ṣe mí tó tún wá fi rí láti fihàn a jẹ́ pé wọ́n náà wà nínú àwọn tó sékíní àwọn tó gba irú àwọn báwọn gbọ́nù azimanta nabi sallallahu alaihi wasallam sọ anabi ne tó bá ti gbà wọ́n gbọ́ faqad kafara bima unzila ala muhammad en sí nǹkan tọ́lọ̀wọ̀ bá ríkẹ́ọlá tó sọ kalẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam abi Allah subhanahu wa ta'ala kó mọ́sá jẹ́ ká mọ òdodo lódodo kó jẹ́ ká lè máa tẹ̀lé kọ́lọ̀wọ̀ bá ríkẹ́ọlá kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó jẹ́ ká lè máa jìrẹ̀ sí Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Allahumma barik ala Muhammad wa الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الله أكبر الله